ibn Abdul Muttalib àbúrò ló jẹ́ tí bàbá anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó fi ẹjọ́ kan sùn ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní àwọn èèyàn àwọn kíyèsí pé láàrin ara wọn wọn á máa rẹ́rìn síra wọn wọ́n sì máa ń ṣe dáadáa síra wọn ṣùgbọ́n tí nǹkan kan bá da àwọn pọ̀ pẹ̀lú wọn láwọn táwọn jẹ́ mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wa sallam ní ọ̀pọ̀ ọ̀gbà àwọn èèyàn máa ń fajúro wọ́n máa bá wọn ṣe tìkanra tìkanra kí la tọrọ tiwa fi gbọ́dọ̀ jẹ báwọn sísọ bẹ́ẹ̀ tí Al-Abbas sọ bẹ́ẹ̀ ọkàn anábì sallallahu alaihi wasallam gbọgbẹ́ ojú anábì sallallahu alaihi wasallam ti pọ́n wa báyìí anábì mọ́rọ̀ bẹ́nu wọ́n lè mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra wọn ò ní gbọ́ ọlọ́run ọba gbọ́ wọn ò ní jẹ́ni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ṣáájú kó di pé wọ́n fẹ́ràn yín nítorí tọ́lọ̀ àti nítorí jíjẹ́ ìbátan tẹ́ jẹ́ ìbátan mi. eléyìí fi hàn wá fáwọn aráalé anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ipò tí wọ́n wà ọ̀gá púpọ̀ o ẹni ńlá ni wọ́n ẹni pàtàkì gidigidi ni wọ́n ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa àwọn ajá jẹ́ mùsùlùmí ká mọ àwọn ará ilé ànábì sallallahu alaihi wa sallam ká sì fi ọwọ́ wọn ká fi wọ̀ wọn ká máa pọ́n wọn lé ká kà wọn kún ká sì jẹ́ni tó nífẹ̀ẹ́ wọn ká jẹ́ni tó ṣe wípé yóò gbé wọn sí àyè ńlá eléyìí tọ́tọ́ sí wọn kásìkà wọn kún ti wá kájà ni tí wọn máa sọ̀rọ̀ wọn dáadáa kámẹsẹ fìgbà kan bẹnu àtẹ́lù wọn nítorí nǹkan méjì alákọ̀ọ́kọ́ òun náà ní wípé a lè jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣáájú kótó dípa nífẹ̀ẹ́ wọn. nkẹlẹ́ kejì òun náà ni jíjẹ́ tí wọ́n jẹ́ ìbátan Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. a sì rí i pé àwọn àbátan rẹ̀ yìí ọbẹ̀ nínú wọn ẹni tó jẹ́ sàábé ó sì ń bẹ nínú wọn ẹni tí kìí ṣe sàábé ẹni tó jẹ́ sàhábì nínú àwọn àbátan Ànábì sallallahu alayhi wa sallam ọ̀nà ìlẹ́ni tó ṣe é gbé ó rí ànábì wa ó sì gbàgbọ́ ó sì kú lórí ìgbàgbọ́ jíjẹ́ mùsùlùmí ẹni tó rí ànábì tó gbàgbọ́ tó kú sórí ìgbàgbọ́ jíjẹ́ mùsùlùmí nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam á pè onítọ̀ ní sàhábì sàhábì lápè. lákòókò kan náà a tún pè ní ara ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ náà ti mà ìgbé àwọn sàhábà Islam wọ́n sì ní ẹ̀tọ́ eléyìí tó tóbi fẹ́ẹ́ pé a gbọ́dọ̀ fún wa a gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀run láìda a agbọ́dọ̀ fẹ́ràn wọn a sì gbọ́dọ̀ máa sọ kankan nípa àbàjẹ́ wọn gbogbo nítorí ó ṣẹlẹ̀ láàrin wọn ní òde ìyédè àti áwọ̀ àwọ̀rọ̀ kẹnu wa bọ̀ láti fi dọ̀tí ẹnu wa bàtọ́lọ́wọ́ bò tí ní kí ìdá wa kókó pa báwo láti sì wá máa fọ̀rọ̀ nípa rẹ̀ dọ̀tí ẹnu wa yàtọ̀ sí eléyìí ẹni tó bá tún wá jára ilé Ànábì sallallahu alaihi wasallam wọn tún wá ní àlékún àlékún àgbéga àlékún àyẹ́sí àlékún ìfẹ́ eléyìí tá a tún ní sí i lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a àwọn máa fẹ́ràn àwọn ará ilé anabi sallallahu alayhi wa wọ́n máa pọ́n wọn lé wọ́n sì máa yẹ wọ́n sí ṣùgbọ́n wọn kì í sọ wọ́n dà nábì wọn kì í sọ wọn di ẹni tó ti kú nípò jíjẹ èèyàn tí wọn máa wá pè wọn ní nǹkan míì tó yàtọ̀ sí i eléyìí ti ṣe ìṣe àwọn ṣíà àwọn ẹni tí ò gbádùn àwọn gbé àwọn tí wọn ń pè lára ilé ànábì sallallahu alaihi wasallam táyọ àlà wọn sì bẹ̀rẹ̀ sí ní fi etí èsì tèèyàn wọn bẹ̀rẹ̀ sí fìtì sọ́dọ̀ wọn bó tilẹ̀ jẹ́ kọ́lá bó èèyàn bó sinú wọn pẹ̀lú nítorí pé ṣe ni àwọn wọ̀nyẹn ni wọ́n máa lólé apákàdápàkà sí wọ́n gba àwọn kan wọlé wọ́n kórìíra àwọn míì nínú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ahlus sunnah wal jamaa'ah gbogbo ará ilé ànábì sallallahu alaihi wasallam làwọn máa fẹ́ràn gbogbo wọn ni wọ́n pàkọ́ tiwọn gbogbo wọn ni wọ́n pàkọ́ níta gbọ́dọ̀ sàrànṣe fún walakin pẹ̀lú mẹ́jẹ̀mú kí ara ilé ànábì náà kó jẹ́ mùsùlùmí kó gbọ́ lọ́ngbọ́ kó gbọ́ ànábì gbọ́ tí ẹni tó jára ilé ànábì sallallahu alaihi wasallam tí ìbá ti ṣe mùsùlùmí kó gbọ́ lọ́ngbọ́ kó gbọ́ ànábì gbọ́ ó jẹ́ káfìrí ó jẹ́ mushrik kò sí kankan tá a fẹ́ fi ṣe ọ̀rọ̀ pa nífẹ̀ẹ́ rẹ̀ kíníkan kò tiẹ̀ tó tiẹ̀ ráyè wọnú ọpọlọ ẹlẹ́gbẹ̀dì nínú ẹni tí máa ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam ara ara ilé ànábì tá a gbọ́dọ̀ Ara ilé anabi ta a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tó ṣe pé nínífẹ̀ẹ́ wọn ọ̀nbẹ nínú tí ọ̀sọ̀ adẹnudọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. ìbẹ́yìn náà ti mà pé nínú ará ilé anabi wa sallallahu alayhi wa sallam iná láti rí Abu iná mọ̀lẹ́bí anabi ni Abu olórí ibú ni ọlọ́wọ́n bá ti torí rẹ̀ sọ sọ̀rọ̀ òdìdí kankan lẹ̀ láti ṣe àlàyé orí ibú rẹ̀. eléyìí ò sínú ẹjọ́ ní ká nífẹ̀ẹ́ ọmọ ẹnu adájára lẹ́nu sọlọ́lá àṣìlẹ̀ tó ṣe kẹfẹ́rí náà kú sórí ìjẹ́ kẹfẹ́rí àwọn eléyìí wọn ò sínú ẹni náà sọ̀rọ̀ wọn ẹ̀mẹ́ni tó gba náà bí gbọ́ tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́sẹ̀mí lórí gbàgbọ́ yìí tó sì kú lórí rẹ̀ àwọn lára alẹ́ àtàgbọ̀ Muhammad sọlọ́lá àwàlẹ́ ìwà àlùsẹ́lẹ̀ tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yàrá alẹ́ ànábì tó ń jẹ́nbẹ́ náà ará ilé ànábì tó jẹ́ sàhábì bẹ́ẹ̀ ni nítorí pé àwọn ará ilé ànábì wọn ò gbàkúrùn wọn ò tí tán lókè pẹ́ nítorí pé àwọn náà mọ̀lẹ́bí kan ni wọ́n ìdílé kan ni wọ́n tó ṣe pé àwọn náà wọ́n ń pọ̀ sí wọ́n ń rẹ̀ sí lójoojúmọ́ ayé tó ó ṣe ṣe ibi pẹ́lú kan iná ni wọ́n iná níbi tá a ti lè rí gbogbo wọn ó ṣeé ṣe kó mi nu wọn ọmọ gbé orílẹ̀-èdè kan kó mi ọjọ́ mọ orílẹ̀-èdè míì nínú àwọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ti mọ̀ páwọn èèyàn látàrí bùkátà wọ́n máa tọ orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè bòmíì ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ló ti lọ orílẹ̀-èdè bòmíì nínú àwọn táwa náà mà tá a tọ́ jẹ́ kankan náà bẹ́ẹ̀ náà làwọn ará ilé ìta Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọbẹ̀ nínú wọn ẹni tó sì ń bẹ ní agbègbè Mẹ́kà agbègbè Madina àbí lómi nínú orílẹ̀-èdè tá a mọ̀ sí As-Saudiya lónìí láwọn ẹni tó dára lé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam a sì mọ̀ pé àwọn eléyẹn ní ìgbà tá a bá rẹ́ nìkan nínú wa wọ́n máa pè nǹkan kan mọ́kọ wọn tẹ́ẹ̀fì mọ̀ para anabi ni táwọn apèèyàn tán ní lágbájá ọmọ lágbájá níparí rẹ̀ wọ́n fi asherif wọ́n fi sí parí orúkọ rẹ̀ asherif ó túmọ̀ sí pé ara alẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe wà nìyẹn ní asaudiya ẹni tó bá jẹ́ ara alẹ́ anabi wọ́n pè lórúkọ wọ́n lè sọ pé abdullah ọmọ abdulsalam asherif tàṣẹrí fi hàn ó ti fi hàn pé ọ̀kan lọ́jẹ́ nínú àwọn àrọ́mọdọ́mọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam. àwọn mínú wa wọn bẹ lórílẹ̀‐èdè bùnmí gẹ́gẹ́ al-urdun jordan tẹ́kí bẹ́ẹ̀ làwọn fi ṣe gbogbo wọn bẹ nínú wa àwọn míì tó ṣe é pé ilẹ̀ lárúbáàmì ni wọn al-kuwait. الإمارات العربية المتحدة البحرين المغرب àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ṣeéṣe gómìnà akẹ́kọ̀ọ́jẹ́ pé áfíríkà èèyàn dúró yìí òun náà ní gbé wọn tá a fẹ́ fààyàn bẹ́ẹ̀ òun náà ní pé ara ilé ànábì sallallahu alaihi wa sallam wọ́n sì ṣẹ́kù láyé títí dòní wọ́n ṣẹ́kù láyé títí dòní. aníkà fẹ́ràn wọn aníkà kà wọ́n kún kà kà wọ́n kún tiwa kò túmọ̀ sí ká sọ wọ́n dé òòsà tọ́mọ wa lọ bọ kò túmọ̀ sí ká sọ wọ́n di nǹkan tó yàtọ̀ sí èèyàn tọ́mọ wa wárí fún kálá èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ làwọn náà ṣùgbọ́n a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn a gbọ́dọ̀ kà wọ́n kún anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadith kan ó ní taraktu fikum ma in tamassaktum bihi lan tadillu ba'di. كتاب الله وعترته ولم تفيك كسل في يوم إليه سكت أبادم أن يصن ليمي ترى الله أتوارى ليم ترى الله أتوارى ليم nínú àdìsí mi anabi sallallahu alayhi wa sallam ó ní mo fi ọlọ́run bẹ̀yìn mo fọlọ́run bẹ̀yìn mo lórí àwọn ará ilé mi ẹ má ṣe àìdá sí wọn dáadáa ní kí ẹ má ṣe sí wọn. níbẹ̀ nínú gbàgbọ́ àwọn èèyàn tẹ́gbọ́n àwọn ọmọ wò bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti pè ní Al-Sharif ẹni tó bá ti tán bá ti pè lára ilé ànábì sallallahu alayhi wa sallam kò lè jẹ́yàn lásán máa wò yóò ti di abàmì èèyàn tó ṣe pé ọ̀bẹ ò tí iná ò eléyìí ń bẹ́ẹ̀ nù gbàgbọ́ tí ò ní láárí tí ò kúlò tí ò nítumọ̀. ẹnbẹ nínú gbàgbọ́ tí ò wúlò tí ò níláárí tí ò nítumà lópin ìgbà téèyàn bá déèyàn tá a bá sọ sínú náà iná òjò téèyàn bá sì déèyàn wọn máa mú n'ịgba tó mú fi e, yóò gé e. nígbà míì àwọn sì máa fi wọn fi ṣe jẹunjẹun wọn máa fi pawó tí wọn máa pera lára alẹ anabi tí wọn wá lọ kan tí ikú ẹ ṣàánú ara ilé anabi ẹ ṣe sàrà fara ilé ẹran ara ilé ànábì lọwọ rárá o anabi ọ̀gbà ká máa ṣe bára wọn bọ̀ ṣùgbọ́n ṣe bára ilé ànábì kan náà máa ṣe bára lo ọpọlọpọ wọn fi tú àwọn èèyàn jẹ báwọn láyé lónìí ẹlòmínà sì máa tú àwọn èèyàn jẹ yọ sọ pé àwọn oògùn kan ó lè fi mú yín kúrò nínú sòrò ó lè fi mú yín kúrò nínú pàjù torí para alẹ́ ànábì lò irọ́ gidi nìyàwó. Ali ibn Abi bi léèrè wọ́n ní sáà nàbí ògbé nǹkan kan pamọ́ sí lọ́dọ̀ yàtọ̀ sá lòún mà yòókù tí ò sí nǹkan kan lọ́dọ̀ tí yín tẹ́kọ̀ fún yín tá lòún mà yòókù ọ̀mọ̀ ń parí. Ali fi dáhùn yàtọ̀ sálò ń máa kò sí àyàfi tọ́wọ́ àánú wẹ̀ kí ni tọ́wọ́ àánú rẹ̀ tọ́wọ́ rẹ̀ pé ẹni tó bá pa sáà tí wàá rí inú àwọn àyà àárí inú àdéhìí mí. àtàwọn nǹkan ń bẹ̀ gbogbo ẹ̀ náà tún wà nù àyà wà nù lára alẹ́ ànábì tá gbọ́dọ̀ fẹ́ràn tá lára alẹ́ ànábì àwọn náà làwọn ẹni tálàyé wọn ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ àwọn àyàwó anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ara ilé anabi ni wọn wọ ìyàwó oníkálukú ara ilé rẹ ni tíyàwó rẹ tí ó bá jẹ́ ara ilé rẹ tàwa lára ilé rẹ nítorí pé ìyàwó rẹ lódodo ọmọ ẹlòmíì ni o ilé ibòmíì ni ilé bàbá tiẹ̀ o àmọ́ ńgbà tí wọ́n ti fẹ́ yẹn ó ti di ìyàwó rẹ ó ti di ara ilé rẹ ó ti di ara ilé rẹ torí àwọn ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ara ilé anabi yàtọ̀ sí pé wọ́n á jára ilé anabi tá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yàtọ̀ sí pé wọ́n á jára ilé anabi sallallahu alayhi wa sallam tá a gbọ́dọ̀ kàkún tiwa a tún gbọ́dọ̀ gbà àwọn ìyàwó rẹ yẹn màmá ni wọ́n jẹ́ fún wa ìyá wa ni wọ́n ìyá èèyàn èèyàn kẹ́yìn fẹ́ ìyá rẹ̀ o èèwọ̀ ni kọ́ fẹ́ màmá rẹ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn ìyá wa ni wọ́n ìyá tá a gbọ́dọ̀ fẹ́ láéláé lójú ànábì àbí lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ìrọ̀ ẹ̀ ní gbọ́ láéláé wọ́n ànábì kú ẹnìkan wá fọ́kàn nù àwọn ìyàwó rẹ̀ nítorí pé àwọn ìyàwó ànábì ìyá ni wọ́n jẹ́ fún wa radiyallahu anhun ọlọ́run ọba kó yọ́nú sí wọn. àwọn ìyàwó ànábì a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé ìyàwó rẹ̀ ni wọ́n jẹ́ láyé ìyàwó rẹ̀ tún ni wọ́n láti yà. bí wọ́n ti ṣe jẹ́ ìyàwó rẹ̀ láyé ìyàwó rẹ̀ wọ́n tún jẹ́ nínú àlùjànnà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé orí kékeré kọ́ ẹni kéèyàn jẹ́ ìyàwó fanabi Muhammad sallallahu alayhi wa sallam ó ti dájú pé ìyàwó rẹ̀ ni ọláyé ó tún dájú pé ìyàwó rẹ̀ ló tún jẹ́ nínú àlùjànnà a sì máa pé kò tọ́ ga ju gbogbo kò tọ́ ga lọ ibẹ̀ lànà bí wọ́ wà báwo wá lọ kó sì wà lọ́tọ̀ tí ìyàwó wà lọ́tọ̀ ibi táwọn ibi bá wà náà làwọn ìyàwó rẹ̀ wà á àwọn ìyá ńlá wa kú oríire àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abá wọn yọ tọ tọ́ba ni àwọn tani àti tani àti tani làwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam nínú wọn iná làkiri Khadija radiyallahu anha khadijatu radiyallahu anha ọ̀nà níyàwó àkọ́kọ́ kánàlú muhammed sallallahu alayhi wa sallam ìyá ńlá wa ẹni rí olùgbàgbọ́ òdodo àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ní gbogbo àgbá ńlá yé ẹ̀yìn ìgbà tó lọ sí ànábì lánàá òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ nínú àwọn obìnrin káfàtẹ̀ àtàwọn ọkùnrin káfàtẹ̀ ṣáájú kẹlòmí ò tó gbàgbọ́ ọlọ́kọ̀ọ́kọ́ gbàgbọ́ ìyàwó rere nìyẹn ìyàwó dáadáa nìyẹn ìyàwó tó ṣe é gbé kò fọ́kọ rẹ̀ pé òpè kò sì pé ọkọ rẹ̀ lásìwín òpórí rẹ̀ dàrú nípa àròyìn tó mú wá nípa bí màláìka ti ṣe yọ sí ní ìgbà tó wà nínú kòtò bí títí máa ṣe ìrònú nípa ìṣẹ̀dá gbogbo nǹkan Khadija. ọtẹwọgbọ anabi lọ́wọ́ méjèèjì ọgbọ́n tànàbì sọ ó sì fúnjà oníkànnàbì òǹsù lọ́dọ̀ Waraqa ibn Nawfal radiyallahu anhu tọjá ìbátan tiẹ̀ ló sì dẹkùn ti nímà nípa àwọn tíra tọlọ ti sọ kalẹ̀ ṣáájú wọn lọ́dọ̀ Waraqa ọsàlàyé anabi sì sàlàyé nínú amúsùn èyí tó ṣe kọ́ wá bá nàbì Musa òun náà lọ́ wá bá nàbì ló máa ń gbogbo lọ́rọ́ ló máa ń lọ bá gbogbo àwọn ànábì Ọlọ́run ìyẹn ni malaika Jibril alayhi salam ìwọ ọmọ ayá mi Ọlọ́run ránṣẹ́ sí ọnu ti dà nàbì ọmọ sí o báwo ni ọba ṣe dá tó kápẹ́ màá jẹ́ ọ̀dọ́ lọ́jọ́ náà ọjọ́ wo ọjọ́ táwọn ará yóò lé ọkọ̀ àwọn mọ̀kàrẹ̀jẹ̀ yíyà hóm tí wọ́n lé mi kó nínú ìlú yìí lọ́jọ́ kan à wàrà kọ ní anábì kan sí tí ó múru dọ́là fẹ́ fi ràn yí wá tí wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ méjèèjì ó sì padà ṣẹlẹ̀ náà bí wọ́n lé anábì sallallahu alaihi wasallam kúrò ní Mẹ́kà ló fi di èrò Madina anábì wa di èrò Madina tán ọlọ́run tó padà fún ṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà kàkà kó tún wá fi àbọ̀ sí Mẹ́kà. kótó kó kabẹ pẹ̀lú mi mo tún padà sí rárá o anabi tún padà sí madina ni torí ará madina ló dúró tì nígbà pọ́njú àwọn ni wọ́n ṣe nígbà tí ọ̀sẹ̀ nìkan wọn fi owó kẹ wọ́n fi dúkìá wọn kẹ tún wọn dáàbò bò ti torí lónìí pa madina tì eléyìí ò sínú torí délé rẹ ọmọ ìyá rẹ náà lẹni tó dúró tì ọ anabi tún padà sí madina Waraqa ibn Nawfal òhun lẹni tí Khadija tó máa nàbì sallallahu alaihi wasallam lọ́ba Waraqa yìí sẹni tí ń yẹsẹ́ wò torí pé bí òdo bí òdo ló kún rí ẹlòmíì ó ní àwọn nǹkan bẹ̀rù ńgbà tí màlẹ́ka yọ sànàbì wá Khadija mú lọ sọ́dọ̀ bàbá ìyẹn wò ní wọ́n fi wò wọ́n fi rí pé wọ́n lé ànàbì lù ńgbà tí wọ́n kó lè tiẹ̀ ti dàrú yẹn wò yẹn wò yẹn wò yìí náà lọ́wọ́ àná ọpọlọ òpònú wárakọ̀ ó ti ń ka tírà ó ń ka ìnjílà ó ń bá sì nípa àwọn tírà ọlọ́run ẹ rí ọlọrun ọba ẹlẹ́dàá wa ó ti fún wa nírò lóríṣiríṣi nínú àwọn tírà yìí nípa tó sáwọn ọlọrun àtàwọn èèyàn wọn. ni ní ìsìn wọn náà nù ní ìsìn ìwọ ní ìsìn àwọn ìsìn ànábì ìwọ ìsìn ìsìn èèyàn tí máa dùn mọ́ taba ní kọ́ ọmọ sọ̀rọ̀ tí máa dùn mọ́ taba sọ pé tọ́ ọba ṣẹ́gun kú orí ibú tó ṣe nìyẹn tí ó dùn mọ́ taba sọ pé tọ́ ọba sọ̀rọ̀ kú orí ibú tó ṣe nìkan kú ní dùn mọ́ ọ náà ọmọ ẹgbọ́n kan ti ń sọ táwọn bàbá wa ṣe fa ọba sọ pé kọ́ da hmm, ìgbà tí àwọn bàbá lórí tí wọ́n bá dọ́ta sóní kórì tiẹ̀ náà bá lùmọ́ kẹ́lẹ́ ẹni tí wọ́n ti ń pè yẹn lọ sí ìtọ́ náà ní ẹ ṣe wọ́n ń gbà ẹ má ṣe tàṣetọ́ni àwọn èèyàn ń gbà ìtumọ̀ tí wàrà kan sọnù ó sì padà sẹlẹ̀ náà ṣé báwọn tí wọ́n mọ lọ́mọ wọn àwọn tí wọ́n mọ ànábì wọn lọ́mọ àwọn aṣíwájú àwọn ṣé báwọn náà ni wọ́n péjọ pọ̀ àwọn náà wọ́n lè torí pé kí ni ọ̀rọ̀ tó ń sọ ọ̀bá tí wàá bàbá wa ń bọ iná làwọn bàbá ńlá wa bọ àwọn bàbá bàbá bàbá wa gbogbo ẹ̀ náà làwọn náà bọ sọ pé bíbọ táwọn yìí ó túmọ̀ nítorí kí wọ́n lé ànábì lò sọ bẹ́ẹ̀ náà ní díjọ́ pé dàkìyà gbogbo olùtọ́ bá lọ láyé ní ìsìnlù yìí wọ́n máa ń bò sàkókò wọ́n máa ń sọ fún ẹ máa ń bò sàkókò ẹ bọ́ lẹ́sìn sọ́lọ̀ tẹ́ bá sì ṣe bẹ́ẹ̀ pẹ́ wọ̀ náà ṣé ẹni tí ń bò sàkókò inú rẹ̀ ó dùn kò ní dùn láéláé ọba ń lọ sí èjìgbó mẹ tó ní òṣògbì yẹn tẹ ń sìn tẹ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ ẹ bá fi ku iná lẹwọ sínú wọn dùn inú ò ní dùn àwọn tó tẹ̀bà tí òkè ìbàdàn tó bá sọ pé ìrégbè òkè lẹ́sẹ̀ àbórí yín àdàrú ni òkè báwo sókè lọ́dà yín ni wọn ni àbórí rẹ̀ àdàrú ni ń bọ́ lọ́gbà wọlé yìí. bó ṣe rí bẹ́ẹ̀ bó ṣe rí nù jàmbá láti ìjọ tí ọlọ́run bá ti dálé ayé ẹni tí bá ń ṣèbàjẹ́ kéé fẹ́ni tí ó sọ fún pé kọ̀ dáa ìyàwó àkọ́kọ́ nìyàwó Khadija kọ́nà wọn bó fún gbogbo aná níyàwó rere fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé wọn dàrú látara ìyàwó ni ẹlòmíì ò pòun ní ṣe tọ́lọ̀ ìyàwó lọ́ba tiẹ̀ jẹ́ nítorí pé sẹ́ra àwọn obìnrin yẹn tọ́lọ̀ wọn bá fìyàn ṣe kóńgẹ́ ìyàwó rere ibi táyé yẹn ti máa dàrú lọ́pọ̀lọpọ̀ níyàwó ìwọ ń lọ sọ́tù ìyàwó ń fọ ọ lọ sósì ọ̀nàdà dáàfin mọ́nà tún pà kò tẹ́ẹ̀bà fẹ́yàwó ẹ farabalẹ̀ o ẹni tó lẹ́sìn ní ká ẹ fẹ́ o ẹ sóyòyò ẹ kìnnì kan ẹ ẹ olójú kan olójú arédè Maradona irọ́ lásán ńgbà ọba gbé wọlé tọ́tọ́ bá di wàhálà ọgbà èyí náà rí gbọ́pọ̀lọpọ̀ ní ìsìn wàhálà tó bá àtàrà ìyàwó ni ẹ farabalẹ̀ ẹni lẹ́sìn ní ká ẹ fẹ́ ẹ rí i pé ní lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹ ti máa wọ jàkadì pẹ̀lú ìyàwó rẹ lọ́pọ̀lọpọ̀ lé o òun kúkú mọ irú ẹ̀sìn tó gbà ní gbogbo nǹkan yẹn ọ̀fẹ́ dá má irú ẹ̀sìn gbà mùsùlùmí ni mí tẹ́lẹ̀ mùsùlùmí náà tún ni mí lónìí irú islam tó ń lánàá kọ́ ló ń lónìí nítorí pé ó ti rí ìwọ ní ìsìn ó yẹ ó sọlọ́bẹ̀ gbogbo amala so ìyàwó wa ti wá bẹ̀rẹ̀ sí ní bínú sí ọ kódà ìyàwó mi ti fẹjọ́ ẹnu mi sùn débi já ìlérò pé ohun ọmọ tó sọkọ wọn ohun ọmọ tí wọn rọ sí lóyè o gbogbo ń táwọn táwọn ń ṣe ní ìṣòwò ní ọ̀dà máa o à ń sì tíjọ́ máa ń ṣe ní tẹ́lẹ̀ o à kàlí ìjà ìyàwó rere nìyẹn anabi sallallahu alaihi wasallam Ọlọ́run ọba fi sẹran àti ìjà tẹ́wọ́ gbà lọ́wọ́ méjèèjì omi nínú àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam òun náà ni ìyá ńlá Aisha radiyallahu anha nínú àwọn ará ilé ànábì nìyẹn Aisha ìyàwó rere nìyẹn olùmọ̀ńlá olùmọ̀ńlá tọ́jà ìgbé ó ní ìmàjọ àìmọye ọkùnrin míì lọ ó farabalẹ̀ ó kọ́ ìmọ̀ lẹ́nu ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábì ńláńláńláńláńlá wọn máa wá bá Aisha láti wá gbọ́ àlàyé tí ó yẹn tún ta kókó lójú wọn tí wọn ò mà túmọ̀ rẹ̀ subhanallah eléyìí túmọ̀ sí pé àpèjúwe ńlá mi tún olùmọ̀ ńlá ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam kẹ́sì máa wọ nǹkan o òun nìkan nínú gbogbo àwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam lànàbì fẹ́ lọ́màgì gbogbo àwọn ìyàwó yòókù ànábì fẹ́ wọn láti lè kọ́ Àìṣà nìkan ńlọ́jọ́ màgì torí ẹ̀ ló máa fi ṣe fáàlì.

òun náà ni ìyàwó tánàbí fẹ́ràn jù wọ́n bi anabi léèrè wọ́n ní ta fẹ́ràn jù ní Aisha nínú àwọn ọkùnrin kọ́ ànábì ní bàbá rẹ̀ a ah, Allahu ìyàwó Aisha la fẹ́ràn jù nínú àwọn ọkùnrin kọ́ ní bàbá Aisha Abubakar radiyallahu anhu Aisha ló wá gbogbo dáadáa yìí lọ. tọ́ba jẹ́ yorùbá lẹ́bùn yín sẹ́wọ̀n ká dáràn sa sí débi hin lọ jù àbí ọgbà bàbá náà dáràn ara yìí yorùbá gbà tó ṣe pé àwọn ah, ṣe máa ṣe nǹkan ní kánà bí ọ̀fẹ́ràn àyíṣà ó tún bàbá kórìíra àwa náà wọn dùn bí ṣùgbọ́n ó fẹ́ràn àwọn eléyìí tó àwọn lọ ni ó fẹ́ràn àwọn míì náà àmọ́ ìfẹ́ tó ní sí wọn ò tó ti ètò ní sáwọn eléyìí. Aisha nìyẹn radiyallahu anha nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam tó dára lé rẹ̀ náà tó láti rí Ummu Salama radiyallahu anha Ummu Salama yìí ó ti bí Salama bẹ́lómi ó sì ń bẹ́ẹ̀ náà tó kọ́kọ́ ṣe hijira lọ sí Habasha. O tó tún di kí wọ́n ṣe hijira sí Madina Ummu Salama yìí ó fẹ́ràn ọkọ rẹ̀ dọ́ba ìgbàgbọ́ tó ń bí sọ́lọ̀ tó ń bí sànà bí sallallahu alaihi wasallam ló ti kọ́ gbẹ̀sìn wọn sá lọ sí ilẹ̀ Habasha ọkọ sẹlẹ̀sì ìbànújẹ́ dorí rẹ̀ kodò ìwọ́n wò pé láyé yìí takun lẹ́ni náà tó lè dàbí Abu Salama ọkọ òun Ànábì sallallahu alaihi wasallam wọn abakẹ́nu ìkọkọ rẹ̀ kú anábìrin kọ́ sọ pé inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run ọba la ti wá ọlọ́run ló ní wá ọ̀dọ̀ rẹ̀ náà la padà sí. allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ọlọ́run pẹ̀lú mi nínú àdánwò yìí o wá fètò lórí ju àdánwò yìí lọ dàrọ rẹ̀ fún ọwọ́ ìyá ọmọ sálámà lẹ́nu pé a kọ́lọ̀ ó fètò lórí ju lọ dàrọ rẹ̀ fún dalọ́ àtúfẹ́ dájú àbúsálámà ọsàwì bá nàbì sẹ ni ó wì ọjàdì okó kò jìnnà lànàbì rán yà sí pé òun fẹfẹ a táwa ni Abu Salama lẹgbẹẹ ànábì torí ẹ bá dáhùn bá dé níta ni ká sọ ni ká máa sọ ká má máa wíwí kú torí ẹ mọ tọlọmọ bò ní gbàlagbà ó di ìyàwó wa Muhammad. sallallahu alayhi wa obìnrin rere onílàákà ìtọ́pọ̀ Ummu Salama ẹ wọ́jọ́ Hudaybiyah gbàdánù bí sallallahu alayhi wa sọ pé ẹ̀yin èèyàn ẹ̀gbọ́nrún ẹ̀fárí à ń padà lọ sí Madina nù rúmúrà ò ṣeéṣe dáná ti sọ fún wa láti Madina pé sì rúmúrà ká tó padà rúmúrà àwọn èèyàn gbọ. fi sí wọ́n rò pé anabi ìsáwàdà ni bẹ́ẹ̀ sì ni anabi ìsáwàdà káwàdà tó ọkàn anabi wa bàjẹ́ anabi wa wọlé wa bá Ummu Salama torí pọ́jọ́ rẹ̀ lọ́jọ́ yẹn Ummu Salama wa sọ kíkí ló dé bóòlù mùsùlùmí àpá àwọn èèyàn lásẹ̀ kó wọn mọ̀tẹ̀ lásẹ̀ kí lẹ́yìn ní kí wọ́n ní kí wọ́n fárí kí wọ́n gúnra wọn wọn ọ̀pọ̀ tí mo wí wọn ò ṣe tí mo ní kí wọ́n ṣe Ummu Salama làákà ikọ̀. ó ní wà nábì sallallahu alaihi wasallam ẹ̀yin náà tí ì fárí ẹ̀yin náà tí ì gúnra bẹ́ẹ̀ mà anábì sallallahu alaihi wasallam ń bá lọ fárí rírí táwọn ọba di pé bọ́ọ̀ lọ yàgò lọ́nà kémi ọ̀fárí tèmi ọlọ́mọdé ibù kíákíá tánàbí gúnra kálukú ọlọ́mọdé ibù ìyàwó torí tó bá jẹ́ pé aláìpé orí ni àwọn ìyàwó gàràngàrà pé á àbórí wọn fẹ́ dàrú ni àbí kò ní dá fún wọn ni ẹ kí wọ́n dídí ọkọ mi kó lè máa pa wọn láti ẹ̀kọ́ mọ́lẹ̀ à <laughs> àbí kí lọ kí fún wọn ni. so ṣùgbọ́n rárá àwọn ìyàwó tó rí wọn pè nìyẹn ẹ̀yin fẹ́ kún ó ṣe nǹkan kan ẹ̀yin náà kọ́kọ́ ṣe náà subhanallah. ànábì náà esi sala ìsàlágídí pé obìnrin ọ̀pọ̀ta ni lọ́gbọ́n obìnrin ọ̀pọ̀ta ni lọ́gbọ́n sọ̀rọ̀ pé tí ń dà ọ́ láàmú ń gbà àwọn àmọ̀ràn tíyàwó rẹ̀ mú àkọsẹ́ láì dà àmágídí burúkú ńkọ́ kò ní ẹ máa gbé obìnrin ni ìwọ àtàwọn ta máa sọ ọ́ àwọn yẹ wípé lọ nínú àwọn ìyàwó anabi sallallahu alaihi wasallam tó tún jára alẹ rẹ láti rí zainab zainabu ìyàwó anabi nìyẹn tó jẹ́ pé zayin ibn al olókùnkọ fẹ́ kọlọ ọbẹ ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tí zayidu kọ̀ sílẹ̀ kó tó fi fún sallallahu zainabu a ga púpọ̀ òun tiẹ̀ kìí ṣe bàbá rẹ̀ ló anabi ló yìí fún anabi. sallallahu alayhi wa sallam torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tí Aisha tó nà bá wá ń ṣe fáàlì tó sọ pé ta ni nínú yín lànàbì fẹ́ lọ́mọge lódodo ọmọge kọ́ lànàbì fẹ́ wa àmọ́ sọmọ pé bàbá tiẹ̀ ló fi ọfà nàbì sá ọlọ́run ló so igi tèmi fà nàbì Allah kálukú náà ló ní tiẹ̀ so Zainabu yìí ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn ìyàwó ànábì látún ti rí sọfíyà bíntu Huyay tọ́jú ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ Harun ọmọ Imran ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ Haruna tọ́jú ọmọ ìyá anabi Musa ẹni sọfíyà yìí jẹ́ òun náà nínú àwọn ìyàwó anabi ló wà nínú àwọn ìyàwó anabi láti rí Juwayriya bíntu ọmọ ọba Banul Mustalaq ẹni Juwayriya yìí nínú àwọn ìyàwó anabi látún tẹ̀lé Sawda bintu Zam'ah Sawdatu bintu Zam'ah lànàbì fẹ́ sí kejì lẹ́yìn ìgbà tí Khadija kú wọn lànàbì fẹ́ Sawdatu yìí mú àdótórí pé àwọn ti dàgbà tó sì ti di gbé anabi sallallahu alaihi wasallam ìyá ńlá wa ìfura pé anabi ò fi bẹ́ẹ̀ jásí pé wọ́n gba tàwọn lọ mọ́ títí so gbàtà wọn sì gbọ́n púpọ̀ so wọ́n á ní ọjọ́ tàwọn dáná fífi máa wá sọ́dọ̀ àwọn àwọn bùn ìyá ńlá wa Aisha radiyallahu anha kìtì ọdí méjì subhanallah so that anabi òfin ní pé òun ọ̀fẹ́ òun máa nítorí kéèyàn jẹ́ ìyàwó ànábì kìí ṣe nǹkan kékeré o a sọ pé ìyàwó rẹ̀ láyé ọ̀nà níyàwó rẹ̀ ní àlùjánnà sàwùdátù nìyẹn kọ́nà ọba ọba yọ́nú sí wọn àtàwọn yòókù nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam láti rí ummu habiba ummu habiba yìí ọjọ́ mọ abu sufyan ọjọ́ mọ abu sufyan òun náà ṣe hijira lọ sí habasha ó tún ṣe hijira wá sí madina níbi tí ó anabi sallallahu alayhi wa sallam tí owó sì ń bẹ lọ́kàn rẹ̀ dé oníkànnì bí sallallahu alaihi wasallam tún fẹ́ àbúrò òun kọ́mọ fara dàmí ó fẹ́ àbúrò òun káwọn pé méjì lọ́dọ̀ ànábì láti ilé kan náà ànábì ní rárá ọ̀tọ́ sí mi kí n fábùrò rẹ̀ ń sì fábùrò rẹ̀ pé kí ni n lè fábùrò rẹ̀ subhanallah Ummu Habiba nìyẹn ọmọ Abu Sufyan nínú àwọn ìyàwó ànábì tó tó dára alẹ́ ànábì náà láti rí Maimuna bint al-Harith Maimuna tọ́jà búrò màmá abdullahi ibn abbas maimuna tọ́jà búrò màmá abdullahi ibn abbas radiyallahu anhuma nínú àwọn aráalé anabi muhammad sallallahu alayhi wa sallam náà làwọn kan tánàbí dasọ̀kù mọ́lẹ̀ ní ọjọ́ kan gẹ́gẹ́ bó ṣe wá nínú sahihil imam muslim láti ọ̀dọ̀ ọ̀yà ńlá wa aisha radiyallahu anha wọ́n lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam ó jáde lọ́jọ́ kan ní àfẹ̀mẹ́júmọ́ ní ẹni tó ṣe wípé ó da aṣọ eléyìí tán dára sí lára ó dàbòrà ó da aṣọ tí wọ́n dára sí lára ó dàbòrà tó aṣọ tó ṣe wípé irun irun dúdú irun ẹran dúdú òní wọ́n fi ṣe lẹ́yìn ìgbà táwọn àbí daṣọ ìbora ìní àrí ibn Ali ọmọ Fatima.

ali ibn abi talib radiyallahu anhu tọ́jú ọkọ fatima òun náà tún dé anabi tún gbé òun náà wọnú aṣọ ọkùnrin yìí lẹ́yìn rẹ̀ lànàbì wa kọ ọ̀rọ̀ lọ́n tóní innama yuridu Allahu liyudhhiba ankumu rijsa ahlal bayti wa yutahhirakum tathira ńṣe lọ́lọ́wọ́n bá fẹ́ kó ìdọ̀tí kúrò fún yín kúrò lára yín ẹ̀yin ará ilé anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì fẹ́ fọ́ yín má ní fífọ́ ọmọ gidi torí rẹ̀ nínú ara ilé ànábì iná làwọn àrọ́mọdọ́mọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ rẹ̀ nínú àwọn ará ilé ànábì bákan náà àlì òun náà òun náà wọnú àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam torí pé ọ̀kan ni nínú àwọn ọmọ ìbátan rẹ̀ nítorí bàbá àlì ẹ̀gbọ́n ló sí bàbá ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam nínú àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam náà làwọn ẹni tó jẹ pé jíjẹ sàrà jẹ wọ fún wọn gbọ́dọ̀ jẹ sàrà wọn gbọ́dọ̀ fún wọn ní zakati wọn gbà kan jẹ àwọn náà làwọn ọmọ Hashim àtàwọn ọmọ al àwọn ọmọ Hashim àtàwọn ọmọ al nínú àwọn ará ilé anabi sallallahu alayhi wa sallam làwọn eléyìí náà ń ó wá nínú hadith tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ Yazid ọmọ Hibban ó ní èmi àti Husayn ọmọ Sabura àti Umar ọmọ Muslim agbera ó di ọ̀dọ̀ Zayd ibn Arqam nígbà tá a dán Husayn ọmọ Sabura ó wá sọ fún Zayd ibn Arqam ó ní min ahli baytihi wa man ahlu baytihi ya Zayd àwọn talara lé anabi muhammad sallallahu alayhi wa sallam wọ zayd torí zayd ibn arqam ọ̀kan nínú àwọn sọ̀hábà àwọn talara lé anabi gan alaysa nisa'uhu min ahli baytihi táwọn ìyàwó rẹ̀ wá sí nínú àwọn ará ilé rẹ̀ bí qal zayd ibn arqam wá dáhùn ó ní nisa'uhu min ahli baytihi àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam nínú àwọn ará ilé ànábì ni wọ́n wà walakin ahlu baytihi bẹ́ẹ̀ náà tún ni àwọn ará ilé ànábì man harumati sadaqatu alayhim ba'da náà làwọn ẹni tó ń gbé ìwọ lọ́jọ́ lórí wọn kàn jẹ sàrà ìwọ lórí wọn kàn jẹ zaka lẹ́yìn ikú ànábì Muhammad sallallahu alayhi wọn kì í gbà lójú ayé rẹ̀ wọn ò sì gbọdọ̀ gbà lẹ́yìn ikú rẹ̀ qala wa man al-Husayn abi Husayn ibn Sabra ọwọ abéèrè bá wọn dání nínú àwọn mọ̀lẹ́bí ànábì lọjọ ìwọlé lórí pé kí wọn jẹ sàrà kí wọn gba zakat kí wọn jẹ oní hom alu ali àwọn náà làwọn ará ilé ali àwọn ará ilé ali ibn Abi Talib al-Hasan àtàwọn àrọmọdọ́mọ tiẹ àtàwọn àrọmọdọ́mọ ali wa alu aqil àtàwọn aráalé Aqil wa alu Ja'far àtàwọn aráalé Ja'far wa alu Abbas àtàwọn aráalé Abbas ibn Abdul Muttalib àwọn eléyìí làwọn aráalé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam jẹjẹ mọ kpọrọ yẹn ló jẹ lórí wa kama anabi wa sallallahu alayhi wa sallam bí amuwo kama tàn gbèsè ayé rẹ̀ ju bá a ti ṣe màtà gbèsè ayé àwọn bàbá àti ìyá wa lọ nítorí pé anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ló fi fi wá mánà lẹ́yìn gbàdá ti sọnù òun là nẹ́bì tọ́lọ̀ fi là wá lójú lẹ́yìn gbàdá ti fọ́ lójú òun lọ́lọ́run ọba fi la làákà ìwà lẹ́yìn gbà tí làákà ìwà dé ọlọ́run ọba kó túbọ̀ sí àlékún kí àti ìgẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi àtàwọn ará alẹ́ rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ aqulu qawli hadha واستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله أم بأن أنت ما تبس يا يسي يسي ما جاء كين يوم ما سي كين يوم ما ساسي سي يكيني ètò ìgbésí يا wa a rí i pé ọlọ́run bá fún àwọn kan ju àwọn kan ga nípò àwọn kan pọ̀ lówó ju àwọn kan lọ àwọn kan ibi tí àwọn táwọn ti ń fi owó tí èèyàn ní táwọn fi ń ṣe chẹ́ńjì ibẹ̀ lẹ́lòmíín náà sì wà nínú ìgbésí ayé tó ṣe pé tiwa tọ́jọ́ chẹ́ńjì lẹ́gbẹ̀ẹ́ tẹlòmíín yẹn ohun tí ẹ̀ nírú rẹ̀ kò tí ì lálàárú rẹ̀ rí ọ̀nà la fẹ́ gbégbà tí ìgbésí ayé wa tó fi fẹ́ dára tí àtúbọ̀tán wa tó fi fẹ́ sunwọ̀n. òun náà ní pé nípa ọ̀rọ̀ lé ayé níṣẹ́ ni ká máa wọ àwọn ẹni tí kò tó wa gẹ́gẹ́ bó ṣe wá nínú àdìtà nàbì Muhammad ahụ alayhi wa sallam bí àwọn ẹni tí kò tó yín ní kẹ́ máa wò eléyìí ò ní jẹ́ kẹ́ mórí sí ń tọ́lọ̀ wọn bẹ́ẹ̀ ṣe fún yín kò sí lọ náà ẹnìkan máa ẹnìkan lọ náà téèyàn bá wá fẹ́ èèyàn ò ní ẹni tó ju lọ nítorí tẹ́ tẹ̀sí sánà kẹ́yìn náà tó tẹ́ ẹ̀ rọ́nà láti débi tó dé èèyàn máa ń ṣìṣe náà ni àṣìṣe alákọ̀ọ́kọ́ tó lè ṣe tó ṣe ṣe kó ṣèyàn wọn náà ní pé èèyàn sa ìmọ̀ orí sọ̀rọ̀ èèyàn ní gbogbo pọ́lọ̀ wọn bá ṣe nǹkan kan fún yàn èèyàn ọmọ bára jẹ́ èèyàn ọmọ wò pé kí ló dé pọ́lọ̀ wọn bá fi ṣe tèèyàn báyìí èèyàn ti gbàgbé pé ẹgbẹ̀rún àìníye èèyàn máa ń bẹ láyé nítòsí èèyàn ó sì pé ní táyìn níyàn àwọn ọ̀làlàrú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òní rẹ̀ tí èkó láyé torí ẹ̀ ẹja máa bụ àwọn ẹni tí kò tó wa níbi nǹkan ilé ayé ká tí ó ṣe àìmoore sọ́lọ̀ wọn bẹ̀rẹ̀ lẹ́dàá wa ni ẹni tí ò ní tu àwọn pọ̀ gan tó bá sì jẹ́ pé ipò ẹni tí kò tẹ̀ tiẹ̀ wọ́n pọ̀ jára kí wọ́n á tó sì pààrọ̀ tó ju ọ̀lọ́ nìkan lọ́mọ ẹ̀ àmọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹni tó bá ju wa lọ nìkan máa wò ẹni tí ń ṣẹ̀sìn dára ju wa lọ ẹni tẹ̀sìn tiẹ̀ tó jẹ́ ipe ọ̀dá mara ju tiwa lọ oníkan máa wò torí lè yóò fún wa láǹfààní láti máa wà àwòkọ́sí rẹ̀ láti máa ṣe bó náà ti ń ṣe eléyìí tí ó mú kọ́rọ̀ wa kọ́ da ẹjẹ́ á gbìyànjú láti mọ̀ yìí pé ilé ayé ọjà mà kankan lọ́dọ̀ Ọlọ́run àtọwó rẹ̀ àtọlá rẹ̀ àtìpó rẹ̀ jábútẹ báyìí ni lọ́dọ̀ torí ẹ làdìtà nàbì Muhammad sallallahu alaihi wasallam oníjọba lọ jẹ pé ilé ayé bá wúwo àti gbogbo ti ń bẹnbẹ lọ́dọ̀ Ọlọ́run ó tó ìyẹ́ ẹ̀fọn ni Ọlọ́run ọba ìbá ti jẹ kí kẹfìrí olómi kọọkù kan mu nínú ilé ayé àmọ́ ńgbà tó sì kọjá mà kankan lọ́dọ̀ Ọlọ́run ṣe ń fún mùsùlùmí nínú ilé ayé ń fún káfìrí náà nínú rẹ̀. ẹ̀mẹ́jẹ̀ ajẹ́ ni tó ti rí pé tába tó ti wá rí nǹkan lé ayé àmọ́ wá sí fáàlì sẹ́ni tí ò rí tó wa àmọ́ sí tí ò tó wa bí ìgbà tó pa wà la máa ṣe àyè ló ń fi bára rẹ bí tọ́ bára rẹ̀ ẹni tí ò tí kù kìí o torí pé lópin ìgbà tó o bá ti kù àdáwò sì bẹ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ lọ́wọ́ àtúntì táwọn tí ọ̀pọ̀ ẹ̀mọ́yé lọ́jọ́ pé tí máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹnìkan tẹ́rù tí dún níbi tó bá wà lónìí tí máa ń sọ̀rọ̀ ẹnìkan ọ̀mà síbi ìgbà tó ń kọ́kọ́ ẹnìkan sọ̀rọ̀ inú ilé ayé tá a wà yìí náà là ń ti rí so sí wọn náà wà ní garanti tó lè ṣẹlẹ̀ sí ọlọ́la ó ní garanti irú rẹ̀ torí rẹ̀ ìṣepẹ̀lẹ́ dọ́wọ́ wa ìsìnmá dúpẹ́ fọlọ́ lórí tó ṣe fún wa ọ̀dọ́wọ́ wa káàmù máa ń tọ́lọ̀ ṣe fún wa lórí ká má kọ́nà ọba kọ́mọ pàwádà ṣàìdá kárántí pé ibi táwa ti ń ké ọ̀pọ̀ ẹ̀mọye lọ́wà táwọn ń wò wá tán pé táwọn náà bá ti níbi tí wọ́n ti ẹ̀tú tó àwọn tòkí àlà ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí onítọ́lọ́wọ́n bá sí fọ́níkálukú lórí ọlọ́run má bàjẹ́ ibi tóníkálukú fojú oore sí ọlọ́run bá kó jẹ́ kó tó wa lọ́wọ́ èyí tó pọ̀ ju ń tá a fojú sí ọlọ́run bá kó ṣe fún wa tọ́lọ́run bá wá sórí náà fún wa kó jẹ́ kó ẹ oore tọ́nà ọ̀sẹ̀ fún wa tí ó gbẹ̀sìn lọ́wọ́ ọlọ́mọ ṣe fún wa ọlọ́run ọba kó ṣàánú wa láyé kó ṣàánú wa lọ́la kéyàm kó má sì dá wa dábò ká dà wa kárántí pé nínú tọ́nà fi pa wá láṣẹ tí ọlọ́run sì ń fẹ́ kíbi ká máa mójútó ní gbogbo ìgbà òun náà ní mímọ́ sí àsọ̀lẹ́tù fún àṣewájú wa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn mọ̀lẹ́kà alákùnrin àwọn náà sì àsọ̀lẹ́tù fún ànábì yìí.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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا نيجيريا اللهم أصلح لنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين